Palẹ́rìn-ín Palẹ́rìn-ín Palẹ́rìn-ín Palẹ́rìn-ín means make one laugh. Palẹ́rìn-ín means make one laugh. Ọ̀rọ̀ tí àdesọ ló ń pa mí lẹ́rìn-ín ọ̀rọ̀ tí adé sọ ló ń pa mí lẹ́rìn-ín